وكل بدعة ضلالة وكل ضلالة في النار ada ọpẹ́ fún Ọlọ́run a fi ẹ̀mí ìmoore yẹn sí lórí àwọn oore tí ó ṣe fún wa ní ọlọ́kan ọjọ́kan pàápàá jùlọ oore tẹ̀sìn Ọlọ́run ṣe wá ní mùsùlùmí ó ṣe wá lẹ́lẹ́sìn Ọlọ́run abẹ́rẹ́ wa subhanahu wa ta'ala kó sàlékún tó sọ́nà fẹ́ kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àti oore rẹ̀ tí ò ní fìgbà kan dáwọ́ kó mọ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ó bá àwọn ará ilé rẹ̀ kó bá àwọn sọ̀hábà rẹ̀ kó bá gbogbo wa náà ní àpapọ̀ ọlọ́run wa subhanahu wa inú al ń sọ fún wa pé ní tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil alamina nadhira mímọ́ ọlọ́run ọba kíkàǹkà ọlọ́run ọba ọba tó jẹ́ wípé ní ó sọ al-furqan tó sọ kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni lè àkúnà lílẹ̀ àálàmínà nàzírọ̀ kó lè bá jẹ́ olùkìlọ̀ fún gbogbo ayé pátápátá bákan náà níbomi ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wa anzalna ilayka dhikra litubayyina lin-nasi ma nuzila ilayhim àwa la sọ al-Qur'an fún ẹ kí ọ lè máa ṣàlàyé fún àwọn èèyàn níta sọ̀kalẹ̀ fún ọ̀ṣàlàyé gbogbo òfin ẹ̀sìn tó wà nù rẹ̀ fún wa anábà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run gbé ìlànà fún tí a fi lo ayé wa tí a fi lójú rẹ̀ ọlọ́run ọgbọ̀gbọ̀ àlekè ọlá torí pé ọlọ́run ọba tí ó dá wa òun náà ni ó mọ̀ wá ló mọ̀ tó dáa fún wa ló mọ̀ tó jẹ́ ká sóríire. So ní ọmọ tí ó jẹ́ kálà níwájú ohun ọlọ́run ọba bákanáà tó lè mú wa sórí ibú tó lè mú wa rí ìbínú ọlọ́run tó lè mú gbèsè ayé wa dàrú kó tó kálù kíámà gbogbo ẹ̀ náà náà bá subhanahu wa ta'ala ló mọ̀ náà ló fi fún anábà mọ́tò sálá ní òfin tá a fi láyé tí a fi rí ọ̀nà ọlọ́run ọba ọba ìyẹn ni ó fi jẹ́ nǹkan tí kò bá mọ́ rárá fún ẹ̀dá tó yẹ pé ní òun ò jẹ́ kankan lórílẹ̀ kó náà wá dúró nípò èmi náà fẹ́ máa ṣe irú tọ́lọ̀ ń ṣe yìí mo fẹ́ gbé dájọ́ fún yín mo fẹ́ gbé lánàá fún yín tẹ́ fi ṣàyè yín yálà kó náà ẹ̀sìn ló fi wó ní àbí kó jẹ́ tọrọ tayé tó àforígbá tọ́lọ̀ ń gbé kalẹ̀ ọlọ́wà subhanahu wa ta'ala ó ní amúláhùn ìṣúra káà sọ́yẹ́ àwọn èèyàn eléyìí ìsìfọ́mù nkálí ni ọlọ́run fi ń takò àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ká ah, sọ abámu fún yín kẹtù ní ṣúràká àwọn olùbákẹ́gbẹ́ tẹ́mọ̀ gbọ́nàkẹ́gbẹ́ ṣára'u lahum minad din tó yẹ pé wọ́n tún máa wá fi lélẹ̀ fáwọn èèyàn lófin lọ́rọ̀ ẹ̀sìn ní ìtò tí fi mọ́ jíṣẹ́ rẹ̀ tó pé tí yóò tún wá máa fi lílẹ̀ fáwọn èèyàn ṣára ìwòláwò mìíràn dín tán máa ṣe ló fi fáwọn èèyàn mọ́ ìlànà yá àdánù bí ìlà ní tọ́nà bá subhanahu wa ta'ala tí ò fọwọ́ sí nǹkan tó burú níwájú ọlọ́run kéèyàn máa ṣe bẹ́ẹ̀ ìyẹn ló fi jẹ́ pé ní àdáadáalẹ̀ nínú ẹ̀sìn tó lágbára ni torí pọ́nà ọba subhanahu wa ta'ala tó gbófin fánẹ́bì tọ́lọ́run sí lóun ti parí ẹ̀ nǹkan nìyẹn sọ pé èmi náà o èmi náà lè gbé tèmi ńlẹ̀ àwọn àfẹ́sìn táwọn ń ka tíra máa ní kọ́ọ́là ṣáàrì wọn ni asòfin sọ asòfin wọn ni wọ́n ń sọ náà lọ́lọ́run wa subhanahu wa ta'ala tó yẹ kó òun ló dá wa òun náà ló tó lè ṣòfin fún wa ó sọ bá ṣe láyé fún wa látàyè bàbá wa Adam lọ́lọ́run ti sọ lé pé ilẹ̀ tó mọ́ lọ yìí ọ̀kan ní máa ṣe bó ṣe wù ọ́ ẹni tó dẹ ìlànà ẹ̀ lọ gbọ́dọ̀ tẹ̀lé ọlọ́ni ẹ̀sọ̀ kalẹ̀ ìwọ àti ìyàwó rẹ̀ àti gbogbo àrọmọdọ́mọ yín fàímà ya ti yánàkùn mí ní ìhúdà tẹ́bá wá dórílẹ̀ o húdà ọ̀nà mo mọ̀ wá bá yín látọ̀dọ̀ mi fàmọ̀ntàbà hùdáyà ẹnikẹ́ni tó bá tẹ̀lé lánàá tí mo fi lélẹ̀ fún yín fàlàyé àlàyé ṣkọ kò ní sọnù bẹ́ẹ̀ ni ò sórí ibú. ó fi hàn pé ní látàyè bàbá náà náà ti ń fi ìlànà lélẹ̀ pé ilé ayé tẹ́ lọ yìí ìlànà tọ́lọ́run bá gbọ́dọ̀ gbogbo àwọn ànábì tó fi wá parí rẹ̀ sórí ànábọ̀ alayhi wa sallam tọ́lọ́run lánàá fún ọlọ́run fún ló ní àbí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bó láṣẹ ìláyé wa ọlọ́run sì parí rẹ̀ fún parí rẹ̀ ọlọ́ni oni yìí o mo ti parí ẹ̀sìn yín fún yín wa atmamtu alaykum ni'mati bákan náà mo ti parí ìdẹ̀ra mi lóyún lórí faraditu lakumul islam dina mo sì yọ́nú sí islam kò mọ̀ ẹ̀jẹ̀sìn fún yín tábà ní islam pẹ̀lú gbogbo òfin tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó kó sínú ẹ̀ ọlọ́run á fi pa wá láṣẹ pé ìlànà yìí ìdájọ́ tó wà ń bẹ ní ìlànà gbọ́dọ̀ máa lò tẹ̀pẹ́ ọlọ́run ní inil hukmu illa lillah kò sí ìdájọ́ mi tẹ́ lò kò sófin mi tẹ́ tẹ̀lé àyàfi tí ọlọ́run subhanahu wa ta'ala tí ó gbé kalẹ̀ fún yín láti ọ̀dọ̀ ànẹ́bí rẹ̀ tí ó rẹ̀ sí yín ẹ̀wá rí ìsìláàmù tá à ń sọ àbófin tọ́lọ́ ń gbé fún ànẹ́bí àwọn ọ̀sánlá nínú ìsìláàmù yìí òfin tó pé ní tí ó fi ibì kan lẹ̀ láì dá sí ó bẹ̀rẹ̀ láti pé al-i'tiqadat ní tó ní í ṣe pẹ̀lú intádàdì sọ́kàn rẹ̀ òun náà nípìnlẹ̀ táwọn sí ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ al-aqida al-iman ìgbàgbọ́ gbogbo ohun tá a nígbàgbọ́ sí pátá ọlọ́run bá ti ṣàlàyé fún wa níbi tó fi lánàá lọ́wọ́ Muhammad sallallahu alayhi wa sallam inú tá a nígbàgbọ́ sí nípa tọ́lọ́run ọba tó dá wa pé kan ṣoṣo ni òun nìkan náà la máa fún ní gbogbo ọ̀ràn ìjọsìn gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ àwọn orúkọ rẹ̀ àníbi ṣàlàyé fún wa bó láṣẹ nígbàgbọ́ sáwọn mọ̀lẹ́kà àwọn wo ni kí n ṣe wọn èwo nígbàgbọ́ odindi táàní sí wọn àti táàní sí àwọn nǹkan tó dákọ fún wa lọ́dọọdán gbogbo ìlànà bí ṣàlàyé fún wa àtàwọn nǹkan míì náà táàní gbàgbọ́ sí ó fi ádùrí ìbàdàt bó láti ṣe kírun ẹ̀rí nínú àwọn ìjọsìn èyí tó jẹ́ gbáǹkọ́gbé ẹ̀ ní pé bó láṣẹ kírun ànábi ṣàlàyé kò wá mọ lórí tìrun nìkan ó ṣàlàyé bó láti yọ sàká ó ṣàlàyé bó láti ṣàwọn aṣẹ ìjọsìn yòókù míì náà ó fi wá dórí alimọ amalat kátàkárà wa ànábi ṣàlàyé èwo ló tọ́ èwo ni ò tọ́ kí n la lè ta kí n la lè rà bàbá ta bàbá rà òfin wo ló gáàdì wa bó láti yára ẹni ní nǹkan bó láti máa ń de mọ́lẹ̀ kódà àyà tó gbójú nínú alukur'an nítorí ṣe pẹ̀lú bó láti yá nǹkan ni bó láti gbára wa ṣiṣẹ́ bó la ṣe mú ẹ̀tọ́ dọ́dọ̀ ẹlẹ́tọ́ kí ni ń jẹ́ rìbá kí ni ń jẹ́ owó èlé ẹ̀rí bó ilẹ̀ yẹn ṣe ń jẹ́ owó èèyàn lọ́nà tí ó dá ọ̀nà rújú gbogbo ẹ̀yìn ànẹ́bà mọ́tò sálá lọ́lọ́run ni kò sọ fún wa lòfin ẹ̀sìn sì wá ní orí rẹ̀ nínú àwọn tó sọ fún wa náà ó tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ zawaj bó la ṣe fẹ́ra wa bó la ṣe kọra wa ó tún mú àwọn akhlaq àwọn ìwà fún wa al adab àwọn ẹ̀kọ́ ìwà wo là á wù ẹ̀kọ́ wo là á ní táàní la bá fẹ́ jẹun la bá fẹ́ sùn táàní láwùjọ láàrin ara wa bẹ́ẹ̀ náà ló ṣàlàyé ẹ̀ fún wa kódò tó mọ́rọ̀ àlìjìnà yá àti ẹ̀rìn tí yẹn bá tẹ̀ wá ṣe àṣemọ́ṣe tó dáràn bó là á ṣe díìlì pẹ̀lú ẹ̀ nínú ẹ̀sìn wa ó tún ní ṣe pẹ̀lú àlàkọ́ọ̀tì àdàolíyà bó là á ṣe bálùmí ṣe bó là á ṣe tòlú àlùmúrù síyàsíyà bó là á ṣe sòfin ẹ̀sìn wa bó láti ṣòfin bó láti ṣèlú wa gbogbo ẹ̀ lànà ìbámu ọ̀sánlá ló ṣe gẹ́gẹ́ bí olórí òun náà ti lẹ́yìn kóka fún wa òun náà tó wá mú un lò tó yẹ pé ní bó láti gbogbo nǹkan yìí ààrẹ kọ rẹ̀ lára ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba subhanahu wa ta'ala kò fi kankan lẹ̀kọ́ nínú àwọn ọ̀rọ̀ ìgbésí ayé wa yìí láì sọ bó láti ṣe fún wa ọlọ́ni má fa rọ́tìnà tí a sọ fún yín ìkan nínú àwọn yahudi ó ń sọ fún kan nínú àwọn sọ̀hábà gbogbo nkan ló kọ́ yín kò fi kan ni ni anabi kọ wa gbogbo ẹ̀kọ́ hatal a, kódà ó fi débi o ṣe wa o mùsùlùmí ṣe yàgbẹ́ wo lóde anabi tún wa o gbogbo aspect wa tá a fi rojú rí ọlọ́run tá a fi ṣayé wa tá a fi tọ́ ẹbí wa tá a fi tọ́ ọ̀rọ̀ ara wa tá a fi tọ́ iṣẹ́ wa tá a fi wá ṣèlú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ẹ̀ ni ó ṣàlàyé fún wa láì fi ìkankan lẹ̀ eléyìí náà lòfin ọlọ́run tọ́lọ́run bá wa ta'ala tí ó fẹ́ ká tẹ̀lé tí è ṣe àwọn òfin àgbélẹ̀rọ tí àwọn èèyàn tán gbélẹ̀rọ torí pé tí a bá ti tẹ̀lé tọ́lọ́run tá à ń tẹ̀lé nǹkan míì ìyún èso òfin tọ́lọ́wọ́n bá mọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó sọ fún wa nínú alukur'an ó ní afa hukmul jahiliyyati yabghun sáwọn èèyàn tí wọ́n kọ tọ́lọ́n wọ́n máa mú àwọn ìdájọ́ àgbélẹ̀rọ láàrin ara wọn wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun àwọn tó máa mọ̀ dájú wọ́n mọ̀ pé kò sí ń tá lò lófin tá a fi soríire lórílẹ̀ táwa yìí àfi jẹ́ ìdájọ́ tọ́lọ́n ọba ọba àlejò ọlá ọlọ́nsọ láwọn àyè mi lọ́nà tó le pẹ̀lú fàmà lámù yá kọmù bímà ànzálà wá fáwọlá ìkàhùnmùlì kàfẹ́rọ́n tíyẹn bá lòfin ọlọ́run ìṣesí kúfúrù ó ti wà lára rẹ̀ ó wá dìpẹ́ndì bó ló ṣe mú sí tó wá pé tọ́lọ́run bá tó wọn òlò yẹn ló dá wọn òkàn lónìí pé ẹ̀mọ́tà bá ká lò àǹfààní kan bọ́ fóun á nílò ẹni bẹ́ẹ̀ ìwà kúfúrú wà lára rẹ̀ ó sì ti ṣẹlọ́run bí o bá tiẹ̀ tí ìdí kẹfìrí pátápátá ṣùgbọ́n téèyàn bá ń sọ fún wa pé kò sí ti ń jófin ọlọ́run àwa làágbé ti wálẹ̀ fún ara wa ara wa àwa làmọ̀ bá yìí tẹ́ ń sọ ti lọ bá níbi gan bá wà láyé máa ṣe bá ń sọ lẹ́nu àǹfààní lè sọ di òríjínà tí ó sì ni kọ òfin ọlọ́run bá àtàlá ní ọ̀rọ̀ ọlọ́dọọdán ni ní àwùjọ ni nílùú ni ọ̀nà àbáyọ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala náà láti rí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní wàá ń ta za'atun fi shay'in tẹ́ ẹ bá yapa lórí nǹkan kan tẹ́ gbọ́ra yín yé faruduhu ila Allahi wa ila rasul ẹ darí ẹ padà sí ọ̀dọ̀ ọlọ́run ila Allahi yẹn pé nínú tíra ọlọ́run ìta àgbọ́ra wáyé yìí lọ́nà ẹbí wa ni ní àwùjọ wa ni nínú ìlú wa ní kí lọ́lọ́run sọ lórí ẹ̀ wàyí lọ rọ̀sùn kí lànàbí tá ń tẹ̀lé sọ lórí ẹ̀ tá a bá ń padà sílẹ̀ tá a rí kùránì tá a rí ntánàbí mú wa ní ìwé òfin fún wa ọlọ́ni zálìkà káyìrù eléyìí olóore jù fún yín wà á sànù tàwíìlà eléyìí sì ní yóò láti bọ̀ tán tó dáa. àyà yìí fi hàn pé ní gbogbo nǹkan tó bá rújú mọ́ wa lọ́wọ́ àbódàrú mọ́ wa lọ́ àbí gbọ́nmi sí omi ò tó ṣẹlẹ̀ lórí ẹ̀ kò sí ibi tá a wà sí tá a fi rọ́nà àbáyọ ju ntọ́nà ọba subhanahu wa ta'ala tó fi rán Ànábì lọ yẹn ní là ń pè ní àṣẹrẹ a là ń pè lófin tọ́nà fi rán Ànábì Muhammad òfin yìí ọlọ́ni liyakuna lil alamina nadhira kó lè bá a jẹ́ kìlọ̀ fún gbogbo ayé ìtumọ̀ rẹ̀ ní pé kèé ara Mákà tó dé bá lè fẹ́ lò dájọ́ ọlọ́run níbi nǹkan mi fẹ́ràn gbà àfáàsí mọ́kà àsí sáúdí rárá o àníbi gbogbo ayé lọ́lọ́run pé lókùngbà tó yẹ pé ń bi irun àsọpọ̀ ara mọ́kà nìkan náà nìrun àsọpọ̀ ara mọ̀dínà nìkan náà láwẹ̀ bó ni ó ṣe wá débi nǹkan mi nínú òfin tó yà níbi mú wá táwa ní àwọn nìkan náà dáyọ̀ ni gbogbo ẹ̀ la gbọ́dọ̀ gbà táàmù wọ inú ẹ̀sìn wa tó pé risalatul islam iṣẹ́ tó lọ́n fi rán níbi risalatul alamiya Amila ìyẹn pé iṣẹ́ gbogbo ayé ni salihatun likulli zamani wa makan gbogbo àsìkò gbogbo ayé láti lè lò pẹ́ńtẹ́ sàn ó tọ́ ni ṣùgbọ́n àsìkò rẹ̀ ti wá lọ ẹ̀mọ́ pa àti lásìkò ọ̀sán abímọ́ gbogbo nǹkan ti yàtọ̀ àwa la yàtọ̀ òfin tó lọ́n fi rán níbi kò sí kí kò yàtọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ó ní inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run ní yáwọn èèyàn kan padà àfi tán náà bá yí padà tá a bá yí padà tá a ń lo bó ṣe yẹ kó rí a rí pé kò sí tó yàtọ̀ ń bẹ ẹ̀rí gbogbo ẹ̀ náà wàá rí bó ṣe yẹ kí o mọ̀ ọ́ lọ eléyìí ni pé ní òfin tọ́nà òfin ránilú wa Muhammad sàlá a gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn a gbọ́dọ̀ tẹ̀lé òfin gbogbo ayé ni a gbọ́dọ̀ lò lọ́lọ́dọọdán a gbọ́dọ̀ lò láwùjọ bákan náà nílùú ìlú tí a bá ti bára wa ó yẹ ká mọ̀ pé òfin yìí náà ló ṣe pàtàkì tí a mọ̀ tẹ̀lé tá a mọ̀ múlò tá a gbọ́dọ̀ wá ìmí láti fi rọ́pò rẹ̀ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́lọ́n kó ṣe rọrùn fún wa láti mọ̀ tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. الحمد لله رب العالمين والصلاة والسلام الأطمان الأكملان الأزقيان على نبينا محمد وعلى آله وصحبه أجمعين إن يرسل الله الله سبحانه وتعالى إن صفوان القرآن يا أيها الذين آمنوا إن تقبلوا بقبوا òdòkólò fi sílmì káfà ẹ wọnú ẹ̀sìn lódindi ìtumọ̀ rẹ̀ ni pé àìmú ẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ kan káfẹ̀gbẹ́ kejì lẹ̀ gbogbo òfin ẹ̀sìn náà làámú lódindi bá a ṣe mú òfin ẹ̀sìn lórí àdìsọ́kàn wa tẹ́ pọ́lọ́mọba sùfánà wa tààlà nìkan la láàmú ọjọ́sìn fún tá a ṣe nǹkan míì tá a jọ́sìn fún nǹkan míì ń dẹ́yìn tiẹ̀ bákan náà ìjọsìn wa bó ṣe gbé wa náà la gbọ́dọ̀ jẹ́ kó rí ó wá kó lórí ìjọsìn yóò dorí ibò ní kátàkárà wa yóò dorí ibò là á ṣe ń tò àwùjọ wa yóò fi dórí ibò là á ṣe ń tòlù wa eléyìí nìtumọ̀ pé a mú ẹ̀sìn lódindi ṣùgbọ́n kó jẹ́ pé ẹ̀gbẹ́ kan là á mú pé eléyìí ọ̀rọ̀ ẹ̀sìn ni eléyìí ó ti di ọ̀rọ̀ ayé bí ìgbà pẹ́sìn wa ká kírun nìkan ló wá sọ fún wa kò sọ bó o láti tọ́ ayé wa ẹni tí máa ń ṣe léyìí ó mẹ́sìn láàbọ̀nù àmọ́ mú ẹ̀sìn ní odindini bọ́lá wa subhanahu wa ta'ala tó fi rán òjíṣẹ́ rẹ̀ ní tó fa ilé táwọn èèyàn fi mẹ́sìn lódindi mọ́ tán fi ń yá àwọn aburú kan tó wọlé tọ̀ wá àwa mùsùlùmí ni ó wọlé tọ̀ wá lọ́lọ́dọọdán ó tún wọlé tọ̀ wá ní àpapọ̀ látara àwọn amúnisìn amúnilẹ́rù àwọn òyìnbó tó yẹ pé ní aburú yìí wọlé tàwọn náà ni àwọn tí wọ́n tẹ̀lé wọn tó náà tẹ̀lé ànàsọ̀rọ̀níyà táwọn sí christianity nígbà tí anábì wa Ìsá lọ ó ní mọ́ sí palana rẹ̀ dà tó yẹ pé ní àwọn táwọn sí aruhban wal ahbar àwọn bíṣọ́ọ̀bù wọn àwọn pásítọ̀ wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí jayé ní ayé ìjẹkújẹ bísmì dín lórúkọ ẹ̀sìn táyẹn sì gbà pé òfin ẹ̀sìn yìí ó ti bọ́ sára wọn kódà nínú òṣèṣì tiwọn ni pé ní wọn gbà pé ní ìjọ lọ́hún ó ti fi sára wọn ìtọ́ba ti wí náà ni ó mọ̀ ṣe kínní ni ó mọ̀ ṣe láwùjọ wọn sì kó gbogbo ayé gbogbo ìgbésí ayé wọn bó láṣẹ tòlú bó láṣẹ ṣe kó lé wọn lọ́wọ́ wọn mọ̀ pé wọ́n ní rìjálù dín yẹn lẹ́mọ̀ rí lé ni pé man of God A man of God àwọn ẹni ọlọ́run làwọn eléyìí ìtọ́ba ti sọ náà ni ipò wọn yìí wọ́n fi jẹ gàba lórí àwọn èèyàn wọ́n fi ṣàìdá sí wọn yẹn ni alukurani sọ fún wa pé ní inna kathira minal ahbar wa ruhban la ya'kuluna amwala nasi bil batil ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àwọn tari bíṣọ̀bù àwọn pásítọ̀ wọn á jẹ́wọ́ àwọn èèyàn lọ́nà tí ò da wọn á jẹ gàba lé wọn lórí ó kò lọ́lọ́dọ́dọ́ abẹ́ wọn gan nílùú ó wà nítorí bá fẹ́ kí ìlú ṣe ni pé ntọ́lọ̀ ní kẹ́ ẹ ń bá a débi wípé ní àyìn ò lè ríjọba àfi kókó sábẹ́ àwọn káwọn fún ní pé ṣẹ́ẹ̀kì pọ̀ ti ráforíjì ọ̀rì láyé àwọn akó gbogbo ayé lé wọn lọ́wọ́ akó gbogbo òlú lé wọn lọ́wọ́ àná wọn ń jayé wọn fara ní àwọn èèyàn ńgbà ní àwọn èèyàn kan ẹni tó ṣẹlẹ̀ ni ìlànà táwọn ẹni yìí ìnira ti ń wà bóòlù àṣẹ wa wọn fatúrò wọn táàkì ẹ̀ nílé kan dá sí ọ̀rọ̀ ẹ̀sìn nìkan kan máa mójútó náà fi dìde náà fi ṣe àṣàwòrán tó tá a mọ̀ sí revolution pé a nígbà fún yín mọ́ ayé tẹ̀jẹ̀ yìí ti tó torí pé wọn àjẹ́ kan ní lọ síwájú wọn àjẹ́ kan ní dàgbàsókè lásìkò táwọn èèyàn mùsùlùmí lò kejì wọn lọ lọ́pọ̀lọpọ̀ àlù tí à ń gbọ́ ní rókù lẹ́yìn àwọn àṣẹ revolution pé a nígbà a nígbà wọ́n sì jára wa gbà wọ́n jára wa gbà mọ́ wọn lọ́wọ́. wọ́n ní lọ gbogbo ojúṣe tí yóò ní mọ ju ilé ìjọsìn lọ mọ ẹ̀yìn ọlọ́run nígbọ́ ilẹ̀ ṣe sáyé yín ẹ mọ bẹ́lẹ̀ ìjọsìn yín ká mọ sáyé wa bó ṣe kí ni bó ṣe wù wá ẹ la ọ̀rọ̀ ẹ̀sìn lọtọ ká sì la ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ayé náà lọ́tọ̀ tàbí kí fásilù díìnì àní dáwòlà pé ẹjẹ́ àṣàyé tiwa ẹ mọ ṣẹ̀sìn ẹni tó bá wù tí ó yóò báyìí ní ààyè ibi tẹ́ ẹ ti ń jọ́sìn ìyẹn la mọ̀ sí tá à ń pè sí ní àlìmọ̀níyà títí secularism pé ẹ̀sìn lọ lọ́tọ̀ bẹ́ẹ̀ ni bó o là á ṣe ṣe ayé wa lọ lọ́tọ̀ bọ́n ṣe wọ́n ń babọ̀ náà lu Yúróòpù bọ́n ṣe ń gbanu France oríṣiríṣi ìlú bọ́n ṣe ń babọ̀ bọ́n ṣe ń gbanu. nígbà tó wá láwọn ọmọ ṣayé wọn ó wà kó bó o là á ṣe ṣayé ẹjọ́ àná wa jòkó ká wá gbófin tiwa kalẹ̀ bá a ṣe láyé ìyẹn ló wá padà bí àdèmọ̀kọ̀rọ̀tíyà táwọn ṣe democracy pé àwa là á ṣèjọba fúnra wa ọlọ́run ní báyìí là á ṣe kò sí ń bẹ̀ mọ́ ẹni tó bá fẹ́ gbọ́ tọ́lọ́run kó wá báyìí níbo ilé ìjọsìn yín bó ṣe gbilẹ̀ láàrin wọn rèé tọ́pọ̀lọpọ̀ ìlú Islam láwọn àsìkò yẹn ní nǹkan bí ọgọ́rùn-ún ọdún mẹ́rin márùn-ún sẹ́yìn táwọn sì ń lo bọ́lọ̀ ń ṣe ní kẹ́mọ ríṣẹ̀rí àwọn lò láàrin ara wọn ṣùgbọ́n gbà tí asirul istimar ìmọ̀ amúrẹ́ni lẹ́rú tó dé ó ti pa àwọn náà nẹ́ni gaba wọ́n wá ń gbérú ròyìn rí yìí sọ́pọ̀lọpọ̀ ìlú tàá ẹ̀ ní nídàgbàsókè àfi kẹfì òfin ara yín kẹfì ṣé kíni kẹfì ṣe bí gbogbo ìlú tán mú lẹ́rú máa ń ṣe ń gbélé wọn lórí ń tó lásìkò bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ máa gbà á ó ti di pé ní ìtàwọn sí ànìfọ́ọ̀mù dẹmọkọrọ́tì pé dẹmọkírésì ní sísítẹ́ẹ̀mù tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú wa ń lò ní kíni lẹ́nìí ìyẹn mùsùlùmí yẹn fi yọ̀ ṣẹ̀ṣẹ̀ pé à ìjọba wa ń ra wa ẹ̀yin wo ọ lè dá ṣe fúnra rẹ̀ ń bá ní àṣẹ níjọba tiwa islam gẹ́gẹ́ bá síwájú gbogbo ẹ̀ ló sì dá sí ó lè gbogbo ayé wa kan rere gbẹ̀yìn tá a fi ṣe ni ẹlòmíì gbà dé wípé yóò mọ tọ́lọ́run ò tiẹ̀ ṣe ni kò sí mọ́ èyí ò náà ni ẹ ti wá gbà wípé ní èèyàn ó jẹ́ aláìmọ̀kan ẹ̀rí ní ni. nígbà tí ó bá fi dọdún márùn-ún hàn ní ẹwà òfin yóò tún ṣe kíni kò ṣe wá láǹfààní mọ́ ṣùgbọ́n òfin tọ́lọ́ ẹwọ gbẹ́tánẹ́bí ti lọ bẹ́ẹ̀ náà ló ṣe wà bó ṣe wà so a ò rí pé ní gbogbo àwọn òfin tí wọ́n gbé wáyé kìí ṣe ìpìlẹ̀ àwa mùsùlùmí kìí ṣe ń tá a máa ń yọ̀ sí tó máa wa lórí ń túláàsì akẹ̀gbá bẹ́ẹ̀ ni ìyí tá a bá ti lè ṣe ní ìyí tó bá tọ́lọ́mu fúnra wa gbọ́dọ̀ máa lò ẹ̀rí táyé sọ pé ní ah, ṣé islam wa dá sí gbogbo nǹkan ni wò láṣẹ tòlu islam ló tòlu jù islam ló ṣèlú ni òwà bàlújẹ́ islam ló sọ ló fún ọmọ nìyẹn lẹ́tọ̀ọ́ ẹ̀ ní òfin kankan dùn èyí tó gbé wa wọlé tọ̀ wá ni ìyẹn mùsùlùmí ò ní ní mọ iyọ̀ ṣẹ̀ṣẹ̀ lórí àwọn nǹkan tí bá ń já lábẹ́ rẹ̀ àní jàgídíjàgan fẹ́ẹ́mọ̀ nǹkan ṣe fà pẹ́tọ́ ọlọ́run náà sá láti kẹ́tọ́ mọ́ bá gbogbo nǹkan jẹ́ bẹ́ẹ̀ làtún ní mọ iyọ̀ pé eléyìí gan nípìnlẹ̀ ẹ̀ ó ti fẹ́ ṣe é àwọn kan náà lọ sófin tó sì mọ̀ pọ́lọ̀ ní sófin kí wọ́n wá mọ ìyọ̀kọ́ máa jó tẹ̀lé wọn kọ́ mọ lọ gbà kó ráìsì kọ́ ní ó ya ojúṣe kẹ́hìn lómi tó wá pé ẹ̀yin mùsùlùmí ojúṣe ẹ̀sìn ló délẹ̀ yìí eléyìí sojúṣe ẹ̀sìn toróṣiríṣi là ń gbọ́ tàbí wọn gbọ́ mùsùlùmí yòókù pé ojúṣe ẹ̀sìn délẹ̀ yìí ò jáde pé kí ẹ̀rí ọlọ́run wa subhanahu wa ta'ala ó sọ láàyè kan fún wa nínú suratu nisa pé ẹ mọ àwọn èèyàn tó yẹ pé yẹsẹ̀ mọ́ọ̀nà à ń sọ pé àwọn nígbàgbọ́ sọ́lọ́ annahum yu'minuna billahi wal yawmil akhir fún àgbọ̀ ọlọ́run wa gbọ́ àtọjọ́ ọ̀gbẹ́ndẹ alikiyama alamtara ila ladin yasumuna annahum yu'minuna billahi wal yawmil akhir yatahakamuna ila taghut tó yẹ pé tí nǹkan bá wá délẹ̀ wọn àrí tọlọ́run mọ́ àgbà pé tọlọ́run ni ó táwùjọ àwọn ṣe mọ́ ìkan táwọn èèyàn gbé lẹ̀rọ náà wá ń lọ fi ń ṣèdájọ́ wakọ̀dì umiru ayẹ́kfuru bì ọlọ́run láti ti sọ fún yín pé gbogbo orú nǹkan báyìí tí èèbá tó fi ọlọ́run ṣe kẹfìrí sí wa yuridu shaitan ayudillahum dalalan ba'ida ṣùgbọ́n ṣètọ́nù fẹ́ sọ àwọn èèyàn nù ìyẹn ló fà tó yẹ pé ní ìdájọ́ Islam tó gbé wá òun ni ó to gbogbo nǹkan ìdájọ́ tàwa ara wa tá a gbé wáyé oríṣiríṣi nǹkan là á mọ̀ rí ń bẹ̀ ìrẹ́nijẹ́ wa ń bẹ̀ àbòsí wa ń bẹ̀ ìfọwọ́pọ̀ òfin ọlọ́run lójú ni torí pé ibi tó wà tó nílé sọ pé ọlọ́run wí báyìí ànábi sọ ẹni tó jẹ́ mùsùlùmí láàrin wọn náà máa wò bọ̀ náà ni kò gbọdọ̀ tí ò bá sọ̀rọ̀ kò gbọdọ̀ fi ẹnu ẹ̀sìn sọ kódà kó mọ lágbájá sọ nílùú báyìí lọ́dún báyìí wọ́n gbàjú pé ọlọ́run bá sọ nu suratul ànábi sọ sọ ìlú Bukhari ìyẹn ò débi tá a fi ń ṣèlú tiwa ibi tọrọ ẹ̀sìn ò lè ti lẹ́nu àyíyọ ṣẹ̀ṣẹ̀ sí irú nǹkan báwọn ká ní àhà ìlànà mùsùlùmí ni kódà ẹlòmí ò tiẹ̀ tó sọ pé gan ìsìláàmù ni èèyàn kàn modernize ẹ̀ ni nítorí kíni nítorí ọlọ́run bá ní wàá múrù ṣúrọ̀ bainahum pé àwọn asòfin náà àwọn náà lọ́n ṣe ṣúrọ̀ láàrin ara wọn ni àwọn àgbèrè náà ṣe lé lórí àwọn pé ya pé ní táwọn máa ń lé lórí yóò jẹ́ ọ̀rọ̀ tí èsè pé ọlọ́run ti sọ̀rọ̀ ń pa rẹ̀ ọlọ́run ti sọ̀rọ̀ ń pa nǹkan sí lápẹ́yìnwé ọ̀rọ̀ ẹni tó bá jalè ìdájọ́ rẹ̀ ti wà ẹni tó bá mutí ìdájọ́ rẹ̀ ti wà ìdájọ́ gun nǹkan ti wà àwọn tó wá jòkó a máa náwó pé bó ṣe ká ṣe rèé ẹ̀rí pé yóò lọ lọ́dọ̀ mùsùlùmí bákan náà èyí tí yóò jẹ́ ṣúrọ́ lọ́dọ̀ àwa mùsùlùmí yóò jẹ́ páwọn èèyàn gidi ní máa wà ń bẹ̀ ẹ̀rí gẹ́gẹ́ bó àwọn tí ó mọ̀rùmọ́ bá ń ṣèmọ̀ràn àwọn èèyàn pàtàkì pàtàkì ní kùrọ̀ àwọn àfáà nínú sọ̀hábà sàwọ́ àkánú ṣùgbọ́nà alkohola ọ̀dọ́ náà jẹ́ ni àbáwọn àgbàlagbà àwọn tó jẹ́ àfẹ́ẹ̀sì ni ǹjẹ́ àwọn àfẹ́ẹ̀sì náà ń lọ́bẹ̀ àwọn tó máa lẹ̀ nǹkan mọ́ra lórí tó máa pàgọ́ mọ́ra wọn wọ́n mọ̀ pé eléyìí sòfin tọ́lọ́wọ́n ọba gbogbo àwọn yóò múlẹ̀ yóò sóríṣiríṣi nǹkan yóò kọ́ ọmọ ta lẹ́yìn ó ti mọ̀ pé ẹni tí ń kóró àwọn yẹn báyìí kí ló débẹ̀ kí ni ó mọ̀ ẹ́ ṣe ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi gan tí ó bá sàdé yóò ní inṣàlá òní àníbà Muhammad sallá ọlọ́ọ̀ni ọ̀gbọ́dọ̀ ṣe báyìí lọ́la àbíkọ́ ni pé tọ́lọ́ ń bá fẹ́ wọn náà lẹni tí ó ti jó kọjá níwájú ilé yín tó kà láwa là á ṣe àwa ni kìí ṣe lòmíì ẹ̀rí kò ní fi bọ́lọ̀ ń bá fẹ́ sí kò ní sọ́kà tẹ́lẹ̀ wọn kẹ́mi lè mọ̀ rí ṣe àláàrí ṣe ó ti dájú gbogbo orú nǹkan bá mọ̀ pé ó dé àsọ̀tì tọ́lọ́ǹtà nẹ́bí àìbéèrè tọ́lọ́ǹtà nẹ́bí wọn máa ń gbé bá ni àwọn náà béèrè fún wọn para wọn jà lórí ẹ tó gbórùn nǹkan báyìí ó fi yàtọ̀ sí ntọ́lọ̀ ń gbélé ní ṣókí ni pé ní a gbọ́dọ̀ mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ lérè ká ní ojúṣe àwa mùsùlùmí ló délẹ̀ tí kálukú bá ń dórí social media ẹ̀ tí mo rí sí tẹ́lómi mo forúkọ ẹ̀sìn sọ pẹ̀tẹ́sì sọ ni mùsùlùmí tí ò bá jáde kó jáde kó tún yáyá kó tún yáyà ẹni tí ò mẹ̀sìn ọlọ́run bá ní ẹni tí ò fẹ́ lọ síwájú wà mùsùlùmí ni ibi tí lọ síwájú wà ni pé ká káwọn èèyàn lẹ́sìn kan mojúṣe wọn tá a bá káwọn èèyàn lẹ́sìn tá a dúró déédéé tẹnìkan bá wà ń bẹ̀ tí ò bá fẹ́ fún wa lẹ́tọ̀ọ́ wa ọlọ́run ó jẹ́ kó fún wa ọlọ́run wa làwọn ìsà kọ́ọ̀mù alátọ̀rí ikọ̀ táyẹn bá dúró lójú ọ̀nà tó tọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ làásìkò iná ọ̀hún mọ́ ànìgàdà kọ̀ ọlọ́run jíjẹ múmu wọn òjò dẹrùn àmọ́ rọ fún wọn ìlú wọn tó ṣùgbọ́n báà náà bá dúró déédé àdìsọ́kàn ni ò da irun lọ́pọ̀lọpọ̀ mọ́ kí ẹni òkè ní kakọ́ ti lọ ṣé wá tí bá nẹ́bi ṣe ṣe tiẹ̀ nu àti làǹbì kọ́ àwọn ẹ̀yìn tó mọ̀ ẹ̀rì àwọn mùsùlùmí ṣe wá ká ọgbẹ́ra ní àkáwọ́ gbéra ṣùgbọ́n ṣé tí àwọn mùsùlùmí gidi ń ṣe láwọn ẹ̀sìn wọ́n rí gidi ni láwọn àfọ́ àfẹ́dúró ti súnà ṣùgbọ́n èyí tó bá fẹ́ dáàrin àwọn èèyàn rú wọ́n kọ́ ló kù mọ́ jáde ká mùsùlùmí parapọ̀ tó ń ti àdìsọ́kàn wa tó yàtọ̀ síra wa náà parapọ̀ ló wá rí kéde lórí bóòlù Islam ó ṣe lókè mọ bóòlù àánú ó ṣe dókè lórí bóòlù àṣìṣe ni eléyìí agbọ́dọ̀ kíyèsí ó ní wàlá anna alàlùkúrọ̀ ọlọ́nà àwọn aráàlú ìletò kan àwọn ará agbègbè kan káyí pé agbọ́nọ́wọ́n bá gbọ́ ni wà tákọ̀ ò tán sì páyọ̀ ọlọ́ ọlọ́ni àbá sọ ìkẹ́ fún wọn láti sánmà wàláàkì ní kàdáàbò ṣùgbọ́n àwọn àgbàtọ́ náà bá gbọ́ ìdúró déédé wa ló ṣe pàtàkì àwa mùsùlùmí ká má gba ìtànjẹ àdìsẹ́ńtà rà ní dá wàhálà alẹ́ kọlọmọba subhanahu wa ta'ala kó sànù wa wọ́n pé tí wọn náà máa gbàpò ráìsì tó máa gbé kínní kan kí àwa náà wà ń bẹ̀ nítorí kínní nítorí tí ọlọmọba subhanahu wa ta'ala tí ò fọwọ́ sí ilé yàtọ̀ sí lánàá wa mùsùlùmí kọlọmọba kí ó sànù wa ojúṣe tiwa òun náà ni pé àmọ́ bẹ́ẹ̀ lọ́n fáwọn olórí wa ẹni tọ́lọ́wọ́ bá ní kí yóò jẹ́ àǹfààní fáwa mùsùlùmí àwọn ìpínlẹ̀ náà wọ́n tó tọ́ wọ́n gbogbo ẹ̀ tó wá ti dó lórí ọ̀dọ̀ tiwa àmọ́ bó ṣe débẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ojúṣe tiwa ni pé àmọ́ ń bẹ lọ́n fún wọn ni àyítakò wọn àyíyọlù wọn kódà tó kéré jù lórí Facebook ọ̀gbọ́dọ̀ bó lórí yín gọ́fúnà yín ni pírẹ́sẹ̀ntì ni ọ̀ẹ́bù síbẹ̀ àmọ́ ń fàdúrà nà wọ́n lọ́ni àmọ́ tẹ̀lé wọn tó ti bá lọ pé ní òfin iná takotọ́lọ́ àwọn mísà ń bẹ tán ṣe tí ò takotọ́lọ́ àmọ́ tẹ̀lé wọn ní ìyí ò bá takotọ́lọ́ àìsàgídí mọ́ wọn lọ́wọ́ bákan náà ìyí tó bá takotọ́lọ́ nìkan láàrin ṣe kí láàní fọwọ́ sí ojúṣe wa mí náà ni pé a ní rán ní pé àlọ́run wa ẹni tó bá débẹ̀ pàápàá jùlọ tó bá ṣe mùsùlùmí káwa gbà lọ lórí ni ìgbọ́n bá láti yẹn débẹ̀ gbogbo àni ká tún jáde ká tún yáyá láyé àwọn sọ̀hábà tán jẹ́ ní eré tán rìn bó ṣe kẹrin wọn ṣe bẹ́ẹ̀ gbogbo àlú àtẹ̀ntí mutí àtẹ̀ntí ń jalè ẹni tí wọ́n máa ń kàn lábùkù jùlọ ẹni tí ó fojú ẹ̀sìn wo pé àyìn ẹlẹ́sìn téèyàn bá sọ̀rọ̀ ọlọ́run gan wọn nífẹ̀ẹ́ gbà lọ́wọ́ yẹn mọ́ kí akíyèsí àárín yìí kọlọ́mọba sùwánà wa tààlà kò ṣàánú yìí tó jẹ́ àwọn nǹkan ojúlówó ẹ̀sìn ní káwa gbájúmọ́ àwọn àfẹ́sìn lọ torí òfin ẹ̀sìn tá à ń sọ yìí wà ẹ̀rí ká yìí tí ọlọ́wọ́ bì ní ara tiẹ̀ yìí tó lágbára nu ṣùgbọ́n ọtí ìtòótọ́ ń fà wàá ló yìí tó wájọ́ lọ́dọọdún kájòkó táwọn àfẹ́sìn kan ṣàlàyé ẹ̀ fún wa pé òfin ẹ̀sìn o ìdájọ́ ẹ̀sìn o mo lè mí náà ṣe tòlú lọ́rọ̀ tẹ̀sìn bí mo ṣe lágbára mọ́ kan ṣàlàyé ẹ̀ fún wa ilé ìlójúṣe tiwa kọ́nà wa kí ó sì rọrùn fún wa kó bá wa tòlú wa ẹni tí àwọn olórí wa pàápàá jùlọ àtọ́ jẹ́ mùsùlùmí kọ́nà wa kó mọ́sàyà bá wọn kọ́ wọn máa ṣe kọ́nà kí ó jẹ́ kí wọ́n lè fún wa lẹ́tọ̀ọ́ wa àwọn náà sì lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ tiwa náà kọ́nà jẹ́ káwa náà lè fún wọn kọ́lọ́n kó yọ́nú sí wa láyé kó yọ́nú sí wa ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama abẹ́nú ọba subhanahu wa ta'ala fìtínà rògbòdìyàn kọ́lọ́n bá kọ́mọ́sà gbẹ̀jìyàn sí wa kó gbẹ̀jìyàn sórílẹ̀-èdè wa àti gbogbo ìlú mùsùlùmí lágbàáyé wa sallallahu wa sallam ala muhammadin wa alihi wa sahbihi ajma'in.